يلا يلا يلا, يلا. wọ́n ní kí ni òfin ọlọ́sọ̀rọ̀ lórí ṣọ́ra ti owó wọ́n ní wọ́n ní ẹ̀tọ́ Finally. الحمد لله الحمد لله إن شاء الله tó bá dìgbà míì kéèyàn méjì ọmọ kàbéèrè kan pín sọ́wọ́ tẹ́nìkan bá ti kà kan àsìkò tí máa ń wo èkejì lọ́wọ́ ẹnìkan tó ti kà í tọ́tẹ̀lé wàhálà kẹ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí kò sófò bá ṣẹlẹ̀ tó ṣe pé òye oòrùn òṣùpá bò kí ni táwọn ó ṣe tírò ẹ bá ṣẹlẹ̀ ẹ sì sọ̀láàtì anabi sallallahu alayhi wa sallam ó ní inna ash-shamsa wal qamara ayatani min ayati llah la yakhsifani li mawti ahadikum wala li hayatihi àti òrùn àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì Ọlọ́run ọba wa òye ọ̀kan nínú wọn kì í pamọ́ nítorí ìsẹ̀mí ẹnìkan nínú yín àbí nítorí ikú rẹ̀ fa idha ra'aytumuhu fafza'u ila s-salah tẹ́ ẹ bá ti rí ẹ yára lọ síbi sọ́lá ẹ yára tètè lọ síbi sọ́lá ìsìnkú ẹ kámẹ́rà pé fẹ́ báwo ló ṣe rí àbí báwo ni ó ṣe jọ kìí ṣe léyìn lẹ́fì síwájú. Si ẹ yára lọ síbi sọlẹ́ à ẹ wá ní bọ́lẹ̀ ti ṣe mọ́sálásí iná ní gbogbo ọ̀dà lọ tó bá jẹ́ pé ó bá ṣeé ṣe wọ́n yẹ kí mọ́sálásí ńlá tó wà nílùú ibẹ̀ náà làwọn èèyàn dà lọ láti lọ ṣe sọláàtì kòsóf ó ní ọba dáa jù pé kí gbogbo mùsùlùmí ó pàdé níbẹ̀ láti ṣe sọláàtì kòsóf ezeke báyà wá ń ṣe ní mọ́ṣáláṣí wa ẹ̀yin náà ń ṣe ní mọ́ṣáláṣí yín àwọn tọ́ náà ń ṣe ní mọ́ṣáláṣí tiwọn kẹ́là ntọ́jọ́ dé ọjọ́ kan gbogbo wa ni ká lọ sí mọ́ṣáláṣí kan tó kó gbogbo wa jọ kọ́ ẹ pé bẹ́ẹ̀ láti ṣe. asitima ìgbé sọ̀láàtù kùsùfù yẹn wọ́n bẹ́ẹ̀ nu àwọn sọ̀làwàt tó fi pé ṣíṣe wọn wọ́n fẹ́ gidi. sọláàtì ní tó jẹ́ rákà méjì gbogbo rákà kọ̀ọ̀kan nínú méjèèjì ó sì ní rúkú méjì méjì á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé Allahu akbar á ké suratul Fatiha á wà ká súra kan tó gùn bí suratul Baqara lẹ́yìn rẹ̀ á rúkú tá a bá rúkú á sì sami Allahu liman hamida Rabbana wa lakal á tún á tún bẹ̀rẹ̀ Fatiha mi atuka sura mi tó tún gùn bíi ali imran ẹ̀yìngbà náà àtúnṣe rúkú sami allahu liman hamida rabbana walakal hamd gbaná lásìsẹ wàá lọ sórí kanlẹ̀ àjòkó àtúnṣe orí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtúnwá dìde wá síraka ẹlẹ́ẹ̀kejì àkè fatiha àtúnka sura mi tó tún gùn kàkébí suratu nisa ezekwe káyà mẹ́wàá o láti bẹ̀rẹ̀ dópin so ẹrù e kù sami allah liman hamida rabbana walakal hamd ẹtù e ké fatia ẹtù e ká súra mi tó tún gùn tí ó gùn tó nìsa bí suratul maida ẹtù ẹrù kù ẹsẹ̀ wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà náà lẹ́wàá sàtáyà lẹ́sàlámà so pẹ̀lú ògo ọlọ́run nígbà tẹ́ bá fi parí òye oòrùn tó pamọ́ yẹn yóò ti hàn so ìmáàmù wa ṣe kótóbà lọ́dọ̀ apá kan náà olùmọ̀ kótóbà lọ́dọ̀ apá kan náà olùmọ̀ ìkìlọ̀ apá kan pè ní kótóbà apá kan pè ní kìlọ̀ ábà wọn sọ tá a nàbí sọ níjọ́ yẹn pé inna shamsa wal qamara ayatani min ayati la yakhsifani li mawti ahadikum wala li hayatihi ẹ sì sọ fáwọn èèyàn bó ṣe pàtàkì pé ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run àti pé tó bá wù Ọlọ́run láti pa wá run bí ìparun náà ṣe dénú bí ó ṣe dénú láì jẹ́ pé àwọn èèyàn fura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún eléyìí ní sọláàtù kusuf eléyìí tó túmọ̀ sí pé àwọn tó bá jẹ́ lè máàmù pàápàá jùlọ lè máàmù lò nílùú kọ̀ọ̀kan eléyìí ń bẹ nínú àwọn ṣẹ́ wọn gẹ́gẹ́ bí ìmáàmù ṣe síwájú fáwọn èèyàn láti lọ́ọ́ ṣe sọ̀látù sọ̀látù làíd bẹ́ẹ̀ náà la fẹ́ kí ìmáàmù tún síwájú fáwọn èèyàn láti lọ́ọ́ ṣe sọ̀látù kusuf bẹ́ẹ̀ náà ni ìmáàmù náà ni ó tún kó àwọn èèyàn jáde lọ sí musalla làíd lọ síbi tí wọ́n ń ṣe ìd láti lọ́ọ́ ṣe sọ̀látù listisqa sọ̀látù táwọn fi ń tọrọ òjò so ara le mamu má so ńgbà le mamu má mú bá kó àwọn èèyàn jáde máa lè má mú ló yẹ kí ó jẹ́ pé irú òní yìí tí kùsùfù bá ṣẹlẹ̀ ìmáàmù ló yẹ kó pé àwọn èèyàn pé kọ̀ọ̀ká pàdé o ní ńlá o ìmáàmù náà ni ó wá síwájú tí ó ṣe sọ̀láàtì yẹn fáwọn èèyàn tó ka fatia tó tún ka suratul baqara yóò rúkú yóò tún dìde yóò tún ké fatia yóò tún ka ali imran kótó wá tún rúkú kótó tún dìde kótó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò tún dìde yóò tún ké fatia yóò tún ka suratu nisa yóò tún rúkú yóò tún gbórí sókè yóò tún ka fatia àti suratu maida kótó wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kótó sálámù kótó ṣe kútúbà eléyìí ń bẹ nu iṣẹ́ tí lè má mọ́ ọ́ máa ṣe tó ọ̀ kése dandan ni kókó ké àwọn súrà tá a wí yẹn ṣùgbọ́n bá nàbí sallallahu alaihi wasallam níjọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe rí tí àwọn olùmọ̀ wa ń ṣe títí dòní ṣùgbọ́n tó náà bá lè ka súrà tó tún gùn míì tó gùn míì dáadáa tí ó gùn tó àwọn eléyìí tí ó sáfì ní jẹ́ pé bóyá àgànṣe Allahu akbar kí wọ́n dùhà wal-layli idha saja pé à eléyìí bíi tẹ́lẹ̀yìn kọ́ ọjọ́ bó ti jẹ́ náà láti sọ pé tó bá gbà àwọn èèyàn bá ma ń ń bẹ lábẹ́ àǹṣe lè máàmù yìí ni tẹ́ bá sì mójútó ẹnìkan ò ní du lè máàmù irú ìdánsí ńlẹ̀ tọba ń mantọ́ alábẹ́rẹ́ ta ló wá kọ́ra nu wa irọ́ lásán ọjà bó so jẹ́ wọ́n ní sáà lè tajà sáà lè lórí Facebook ẹlẹ́sẹ̀ ẹ nínú lọ́síwájú tó bọ́ mi yẹn láyè sìn òun náà ní íńtánẹ́ẹ̀tì lásìmọ̀ kí wọ́n ń tajà lórí rẹ̀ lọ́pọ̀ yanturu wọ́n sì ń rajà lórí rẹ̀ lọ́pọ̀ yanturu so islam kìí sì sẹ́sìn kan tó korí bọ́nú eruku àbí tó korí bọ́nú eru tí ó gbé kò sí tọkàn o ẹ lè rajà ẹ lè tajà láì jẹ́ pé ẹni tí ó rajà àti ẹni tí ó tajà ríra wọn kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pọ́jà lẹ̀ máa ń rà ọjà lẹ̀ ń tà fúnra yín nítorí pé lábẹ́ òfin ọlọ́run kìí ṣe condition tí máa jẹ́ kí contract ara àtàtà kó lè lálàáfíà ó ní pé kémi àtẹni tí yọ tajà fún mi kárìíra wa kájọ jókòó síbi kan náà nà kótó di kpówó yẹn wọ̀ lódodo albayya'ani bil khiyari ma lam yatafarraqa olùta àti olùra ayé àti sẹ̀sá wà fún wa pé ń rà ma àbí ń tà ma lópin ìgbà tí wọn bá ti túká àti pé lódodo yìí tá a tún sọ onígbà tafarruqu bil abdani la bil aqwal ìtúká yẹn pẹ̀lú ara ni kì ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni kó àjọ jókòó ìwọ ti lọ èmi náà ti lọ ìgbà náà ń tàjọ rà yẹn kò sáyè láti pé option kan ìrà má so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìsìláàmù ọ̀tako káyé pé bóyá wọ́n ń tajà èmi náà fẹ́ rajà látòkèèrè látijọ́ ta fúnra kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n a sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run náà kò tún sí tó burú pé mọ́ rajà ìwọ náà tajà ìwọ ò tí ì rówó èmi náà ò tí ì rọjà àsìgbàpá ti ta àti rà torí pé a ti mọ̀ yín pé ìwọ lè rà kọjá yìí pé ọjà lọ gbà ó tí ì rówó san èmi sì lè ta kọjá pé owó ni mo gbà ẹ̀ tí ì rọ́jà kó lẹ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m eléyìí tiẹ̀ tó ra bẹ́ẹ̀ ilal ajal wọ́n ra ó tí ì san wọ́n san ń gbà báyìí kó sí ní tó burú mbẹ́ẹ̀. so ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tó tà kò ní gbé ọjà kalẹ̀ kó tó rówó àbí òye wa àtijọ́ rà lórí òun náà ti gbà kó ń tà fún ọ ní àkáǹtì rẹ̀ àbí ni tó ti san tó bá ti rí pé ti wọ́nú àkáǹtì wọ́n kọjá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ buying and ẹ rà wọ́n làwọn tà fún yín tẹ́ bá ti èkó gan wọ́n wà ń ọjà rẹ tó ń ta ó nídìí kan lọ sí kò má ní gbogbo ìgbà náà sọ̀rọ̀ kó àwọn ẹni tí ń kọjá fún ọ tó ń rajà lọ́dọ̀ wọn tó bá ti sọ pé tọ̀ mo ti fi five hundred thousand ránṣẹ́ náà àkáǹtì o ọjà báyìí báyìí báyìí lẹ́kọ̀ọ́ ránṣẹ́ sí mi àbí ẹ̀kọ́ ni so àwọn náà ti sọ pé tọ̀ tá a bá ti rí i tó má ti fún wa ní alert ọjà ń bọ̀ so kò sí ní tó burú bẹ́ẹ̀ nù fìyànsì sílá lópin ìgbà tó bá ọjà lẹ̀ ń tà fúnra yín ọjà lẹ̀ ń rà kéṣowó sẹ́wọ̀n kọ́kàn tún àtẹ̀tún ṣe lórí íńtánẹ́ẹ̀tì náà kí lẹ́yìn pè náà rí Eh? forest so eléyìí sẹ ma gbowó ni eléyìí ọ̀tọ̀ ní ẹ̀sìn islam torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé adahabu bi dahabi riban illa mithlan bi mithl yẹ̀dàn bi yẹ̀d. yad والفضة بالفضة ربا إلا مثلا بمثل واليد باليد so àìta owó ká fi ra owó kódà kó tó owó oríṣi mi tó bá pé owó oríṣi kan náà ni rìbá ni àfi kó jẹ́ pé give me and take kó sì jẹ́ pé iye tó mú wa lèmi náà fún ọ wọ́n mú one thousand naira wá odidi ká wọ́n fẹ́ẹ́ fi gba chẹ́ńjì chẹ́ńjì tí ń fún ọ náà ọ gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú one thousand naira hand to hand. فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم فبيعوا كيف شئتم ìdàgànà yẹ́dẹ̀nbíyẹ̀d nísìn dọ́là lọ́sẹ̀ fi ra náírà kò burú àmọ́ tó bá gbé hand to hand wọ́n gbé dọ́là kan wọ́n fẹ́ fi gba hundred and sixty naira náírà yẹn pọ̀ ju dọ́là kan lọ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kọ́sá ti jẹ́ hand to hand so wọ́n á fẹ́ máa ṣe bísínẹ́sì kan lórí íńtánẹ́ẹ̀tì owó ni kì í sì ṣe pé wọ́n gbà èmi náà gbà eléyìí nǹkan tọ́nù òfin ẹ̀ lọ́wọ́ rìbá ni ẹ wá ní gbogbo ayé ṣe ṣé mùsùlùmí wá ní gbogbo ayé tí gbogbo ayé náà bá jẹ́ mùsùlùmí sọ gbẹ̀sìn wọn yé ni irọ́ lásán ẹ wá nípò wo làwọn àlùjánnà wà àwọn náà wọ náà ní ètò bá lẹ́tọ̀ọ́ sí nánú wa ètò bá lẹ́tọ̀ọ́ sí àlùjánnà wà àlùjánnà laqad haqqal qawlu minni la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in àdéhùn ọlọ́run ti síwájú pọ́n ó pe iná jahannama pẹ̀lú àwọn àlùjánnà àtàwọn èèyàn lápapọ̀ sọ àwọn náà wọ náà ọlọ́run dá wọn látara náà kò pé yóò ní jẹ wọn tó bá ṣe pé béèrè tó ń béèrè ṣe ni pé inú nálẹ̀ ti sọ pé ìbílísì ọ̀ máa ṣe kútúbà sínú òní jò ní gbogbo kútúbà tá a ní ṣètò àná òsè nínú nání sínú òní jò pẹ̀lú pé náà ń jó náà ni ọ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú pé náà ń jó náà ni ọ̀ máa sọ̀rọ̀ náà ní kí ni kábà àṣàlàyé ti Sheikh Ibn Uthaymin tó sọ nípa fọ́tò kìí ṣe ti Sheikh Ibn Uthaymin sọ nípa fọ́tò lọ́jà kí lànà Nabi sallallahu alaihi sọ nípa fọ́tò ọjà ìbùsùn jẹ́ òun sọ yìí pé tó bá yẹ pé ẹ̀yà sọ́tò nítorí pé ẹfẹ́ máa fi ṣèrántí ni ó ní ọ̀dà lọ́dọ̀ òun náà wá ṣàlàyé títí kọ̀ mọ́bi tí ó ti sí wípé ah, èwo láàpẹ̀ wọ́n ṣe nítorí ìrántí èwo láàpẹ̀ wọ́n ṣe nítorí ìrántí ẹ mú fọ́tò kan wá tí wọ́n yà nítorí pé kìí ṣe nítorí ìrántí sí fọ́tò lẹ̀ mara passport àbí id card èwo ni fọ́tò tẹ̀ láyé tí èso nítorí ìrántí torí ẹ̀ àbí ta'adhuru tasawwuri imkani wuqu'ihi káfin lil hukmi alayhi bil butlan bó ti ṣe ṣòro láti lè sọpọlọ ya bó ṣe rọrùn pé kírun tó wùyàn ó ṣẹlẹ̀ ó ti tó láti dájọ́ pé ọ̀rọ̀ yẹn ò ṣe déédéé fọ́tò wo ni wọ́n yà yàtọ̀ sí èyí tó pa pé dọ̀rúra lè mú ọ bí tó fẹ́ fi sára passport àbí id card fọ́tò wo mí ni wọ́n yà tí èsè torí ìrántí ah nígbà tí a fi ṣe kíní báyìí ayẹ yìí o àbí ẹ̀kọ́ ni níjọ́ tí lágbájá ń freedom lélẹ́yìí à ń jọ ìyàwó lágbájá ni èwo ni wọ́n yà tí èsè nítorí ẹ̀ kò sí torí ẹ̀ ń tànà bí sọ lọ́jà yé ṣe ń tà fà kan sọ mo rò pé yé wa torí pé ẹni tí máa ń wọ́nà láti sá ìní ọmọ ẹgbẹ́ asarọ ṣèbí ṣéwù ṣéwù kan lélẹ́yìí náà náà ṣèwókùlù Islam ṣéwókùlù Islam kùránì wa ni àbí súnà torí afẹ́ràn bàbá yẹn púpọ̀ ṣùgbọ́n afẹ́ràn òdodo jù wọ́n lọ wọ́n lẹ́nìkan ya fọ́tò ó lè ya fọ́tò lòun tó lè máa yàwòrán tí ò sẹ́mi rárá rẹ̀ dáadáa dáadáa bí kò lọ wá pàtàkì tó dáa lógbómọ̀ṣọ́ láàdì kò ya fọ́tò rẹ̀ kò pèsè ẹ̀ máa bi tẹ́lẹ̀ yìí wà so táwọn ẹni tó fẹ́ rìnrìn àjò afẹ́lajú tí wọ́n bá wọ̀ bí wọ́n wá bọ̀ pé gbogbo etí ẹ̀yà yìí ẹ̀mú adébẹ̀ ẹ̀mú adébẹ̀ eléyìí ẹ̀gán àrísìkì ni ó sì kó wọn dá mọ́tò ó chájì wọn tó ibi tó dùn kan ti ń sàn masha allah la quwwata illa billah tí gbogbo lẹ́bẹ̀ẹ́ tó tó green kò yà sọ́tò rẹ̀ lọ ṣé láǹdì yìí náà ni bẹ́ẹ̀ ni láǹdì yìí náà ni kó kó wọn lọ bẹ̀ èrò eléyàn kò sí tó burú mbẹ̀ wọn á ní sọ lè yà àwòrán èèyàn kó wọn gé orí rẹ̀ dáadáa ó lè yà àwòrán èèyàn kó wọn má yà orí rẹ̀ má kò sí tó burú mbẹ̀. kò sí tó burú torí torí bá ti kó lára fọ́tò kò sí wàhálà.

kórìí ọ̀dá dúró lọ́tọ̀ kárọ̀ ọ̀dá dúró lọ́tọ̀ kò sí wàhálà ó tún máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ṣé wò ó rí fọ́tò tó tó rí dá dúró lọ́tọ̀ ó sì wá ya wọnú rù pé kíni wọ́n ní kó ya èrè kó gbẹ́ èrè ṣé èrè lọ́ sọ ni ah eléyìí àdánwò ni o ọ gbọ́dọ̀ gbé èrè o gbogbo bí ti lè wù lórí má gbẹ́ èrè àfi tá má gbà kó gbẹ́ dọ́rùn láì sórí kò sí wàhálà mi. lẹ́yìn náà àwọn skul yẹn kí wọ́n lọ ni ẹ̀kọ́ nínú èrè gbígbẹ́ irọ́ lásán èyí ń dà gẹ́gẹ́ bí kándù tá a máa ṣe èyí ń dà gẹ́gẹ́ bí ẹ̀wẹ̀ tá gbogbo nǹkan nàìjíríà tó ti dórí ìsáná made in China pàápàá àwọn university technology ẹ̀yin lọ́yẹ̀ tètè dé sokoto yín kiri di yẹ̀rì máa ń dì inú tó yẹ kẹ́yìn ó ṣe nu factory. àbí ọ̀yẹ́ bẹ́ẹ̀ ni wàláhì ọ̀yẹ́ kò dé àìmọ̀ fákítìrì lọ́yẹ̀ kárí yunifásitì wàá gba irú LAUTECH yìí department yìí àwọn ṣe factory àwọn eléyìí department yìí náà àwọn náà ṣe factory wàláyé wá dúró orí tí ọmọ wọ̀lú tí wọ́n mọ kó tirẹ́là wá kó àwọn tẹ́ máa ń produce bíi tèrè kọ́ ọjà bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan bẹ̀rẹ̀ nǹkan kan nínú ìjọsìn pẹ̀lú kárí mi wọn á fi kárí mi bá a lọ bíi kọfẹsì sọláàtì dọhùr kárí mi rákà kínní kárí mi rákà kejì wọn á di rákà kẹta ní a'udhu billah torí ọlọ́mọ lọ́yẹ kọjẹ́ bóun ni kò tààtù sọláàtì sí kò ní ládà kan nínú rẹ̀ torí gbogbo ìjọsìn tí ó bá ti ṣe é fọbẹ bù tí kárí mi bá ti wọbẹ ẹ máa ń bàjẹ́ tán ni máa pé sọláàtì àlẹ́ pé wọ́n gba méjì bí méjì bá tiẹ̀ sọnù kí méjì ó kù kò kú kankan. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹsìn máa kérò rẹ pọ̀ gan ó ti bẹ̀rẹ̀ sọ láti pẹ̀lú rìíyà ó wá dáàrin méjì lọ wá gbé ah alkiyama máa ń bẹ ó ti bàjẹ́ ok ètò burú jù ni pé sọ láti yẹn rìíyà ti bàjẹ́ kárí mi ti bàjẹ́ ṣé àwọn àtúntúnṣe ni ò ní túnṣe àṣesòfò lélẹyìn kò sì sáyè nínú òfin ṣẹ̀rí àgbékò tó ṣe torí pé àìsè sọ láti kan náà lẹ́ẹ̀mejì lójúmọ́ torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ sọ̀ra fún kárì mi àwọn olùmọ̀ wa ni tí wọ́n bá fẹ́ bọ́ lọ́wọ́ kárì mi pàápàá jùlọ ńgbà tó máa ń ṣẹ̀sìn ká kún pé gbogbo ẹni tí máa ń rí ọ lásìkò tó ń ṣe sọ láti rìn èrè ni wọn ògiri ni wọn. sẹ́wọ̀n pé akramakumullah nínú yàrá wa tá a máa ṣe sọ láti tó giri mẹ́rin yí wa po tí ó sì ṣẹ́dọ̀ ọlọ́run mi bẹ́ẹ̀ tá ló fẹ́ ṣe mi si kò sí torí pé wọn ò ríran wọn ò wọn ò gbogbo ẹni tí ń ń rí ọkùn lọ tí wọ́n bá ń bọ̀ ọkà wọn kún pé ewé latẹ́gùn gbé bẹ́ẹ̀ ni tọ́ọ̀ bá ní bẹ́ẹ̀ yóò ṣòro kó tó nítorí kò sẹ́nìkan tó mọ́ kò tó wọ́n pè yẹn ní wọ́n máa ń pè yẹn ní ẹ̀hẹ́n mutahhar olẹ́ni tọ́lọ̀ ń fọ̀mà màláìka la yamassuhu illa al-mutahharu ṣùgbọ́n èèyàn láyé dá tatahharna ní ìgbà tí wọ́n bá wẹ̀ èèyàn máa ń tatahhara ni èèyàn ṣe èèyàn kì í ṣe mutahhar so àwa ti wá fọ̀ra wa mọ́là tó ní rùn á fọ̀ra wa mọ́nìdọ̀tí ò tó ní sí lára wa. So, torí ẹ kẹ́nìkan á sọ pé àbí ah, tèmi kọ́ rìyá ẹ irọ́ lọ ń tara ẹ jẹ irọ́ lásán irọ́ irọ́ bastard so nítorí di eléyìí kó o lè bá a bọ́ lọ́wọ́ rẹ̀ ìwọ máa kà á kú pé gbogbo ẹ ti ń rí ọyún gẹ́gẹ́ bí ògiri ni o sì ní mọ̀ ògiri ló yí ọgbọ́n kọ́ ọ sọ pé ẹ̀yin ògiri ẹ̀rí mọ̀ sí pé fatia ẹ̀yin ògiri ẹ̀rí mọ̀ sí pé kíni wọ́n sọ pé orí rẹ̀ fẹ́ máa dàrú so bẹ́ẹ̀ lọ́mọ wo pé gbogbo ẹni tí ń rí ọ bí ìgbà tí ò sẹ́mi lára wọn ló sì lè máa ló sì lè rí díẹ̀ sí kí ọ nínú ìjọsìn tó gbélé ayé sí wá sì máa wo pọ́lọ́run bá wọn wájú ẹ̀ torí pọ́lọ́run bò ní yé wu ẹni tí ń ṣe sọ́lẹ́à lópin ìgbà tí bàbá ti wọ̀ tún wò sí tó bá ti ń wọ̀ tún wò sí ọlọ́run bó gbójú rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ wàá sì máa wọ́pọ̀ àlùjànnà ní lọ́wọ́ ọ̀tún rẹ̀ iná ní lọ́wọ́ òsì rẹ̀ gẹ́gẹ́ báwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lì ṣe máa ń rònú tó máa tọ wọn níbo làwọn ṣe túbá ọ̀pá ah, kárí mi tì ní torí pé èèyàn lálìjáná tí ó fún wa kò sì níná tó lè fi dẹ́rù bà wá kí wọn aláfẹ́ máa ṣe ń tà ń ṣe nítorí èèyàn sí gbogbo ń tàbá fẹ́ ṣe lẹ́sìn torí tá a láàmà ṣe torí ọlọ́run mímì àwọn ò kẹ́nìkan yín wa torí tó bá ti retí kó yín ọ ní ti máa ba ṣẹ́jẹ́ náà torí ẹ̀ sí rìá máa ba ṣẹ́jẹ́ lẹ́yìn ìgbà tá a bá ṣe é àbí ìgbà tá a máa ń ṣe nìkan ló lè bàjẹ́ sósì lè bàjẹ́ ká tó ṣe assignment àwọn ta ni wọ́n dáhùn rẹ̀ lóṣù tí ń bọ̀ rìyá ṣé ká tó ṣiṣẹ́ ó lè ba ṣẹ́ jẹ́ àbí ìgbà tá máa ń ṣiṣẹ́ nìkan ló lè ba ṣẹ́ jẹ́ ṣé rìyá sì lè ba ṣẹ́ jẹ́ lẹ́yìn ìgbà bá parí ẹ̀ eléyìí ń fẹ́ wà kí ẹ kọ́ lórí rẹ̀ ọ́ wọ àwọn tíra àmọ́ pé àwọn ọmọ lè kí o wá pọ̀ nbí báyìí sá hmm, assignment lè kí o nù nǹkan tí rìyà ọ̀nà mẹ́ta yẹn ẹ̀sùn èwo ló lè bá ṣẹ́jẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn wọ́n ní tọ̀ ńgbà tẹ̀sán pé òkè lókè làlùjánnà wà bóun ó ṣe gbé wa gòkè no àní kìí ṣe wọ́n ló ṣe wọ́n ò mú wa ṣe ni nítorí jẹ́ pé wọ́n mú yàn ṣe ni sọ ní ìdìwádìí kò ní ìdìwádìí wọ́n sá ti máa retí jọ́gbìn dàrú kìí àmì. bóòlù àwọn ọmọ anáná ó sì lọ wọn máa retí jọgbìn dàlùkìyàm wọn ní gbogbo nǹkan ní ọparẹ sálìjẹnà àti nánà ò ní parẹ́ kò ní parẹ́ ò ní parẹ́ wọn bẹ nù nǹkan ò ní ìyẹn ni pé kígbìn ò tó dé wọn ní wọn lè yàn ṣe ọwọ àtúbà láì pé àjẹ láyé wọn ò fi àjẹ láyé bóòlù ń jọgbìn ti sọ pé tí yóò máa bẹ lábẹ́ pé bọ́ba ṣe wọ ọlọ́run lọ́lọ́run bó ṣe kódà nínú àwọn ìyà tí ń bẹ fáwọn tí wọ́n ṣe zina láyé tí wọ́n bá ti jìyà rẹ̀ ẹsẹ̀ astaghfirullah lásán kọ̀ ọ̀ràn tó o bá ti jìyà rẹ̀ láyé nínú rẹ̀ ni pé tọ́lọ́run bá fi ọ́ sí ná ẹgbàá ná ni làwọn máa jẹ yàtọ̀ síná tí ó tún máa jó wọn gbà fúrọ́ wọn tí wọ́n bá wọn tí wọ́n tún bẹ nínú àdògán àdògán náà. tí kó gbogbo ń zìnà jọ ẹ mọ̀ pé àdògán kọ́nà ọ̀dà kọ́kọ́ sànù wa kí lè wọ́n á rí gbà mbẹ́ kí wọ́n á rí gbà nù gánà rí kí ni ń dùn máwọn ọ̀daràn wàláì wọn ò rí nǹkan kan gbà bẹ irọ́ lásán ọjọ́ lọ fẹ́ yà wò torí ẹ ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé ó ti ó ti ó ti ni. wọlé ọmọ bá fọra rẹ lójú ọfọ aláìfẹ́ kan ṣe ẹ mọ̀ kó tiẹ̀ kọ́ fẹ́ yàwó ti pẹ́ agbantarẹ ọ̀n kàn dàgbà dànù because ẹni tó bá ti lè ṣe sùúrù fẹ́ yàwó ìbàjẹ́ ó dínkù láwùjọ kò síranù tó lè rí tí ó wù ọ́ wàláì torí de eléyìí ọ̀dọ̀ wọ wa o bákan náà wọ́n ní sí ọ̀takùrọ̀ àwọn gbórí afárá làgbà lọmọ náà gbàgbọ́ sínú ná wọn tún dà wọn wọ ná kò sí ntọ́kàn wọ kọ́takura wọn àmọ́ kò tún sí ntọ́kàn torí pé ìwọ kọ́ ló ṣe wọn ò lẹ́ẹ̀ dára yín wọn dà yín ni sọ àwọn lẹ́lẹ́ ẹ̀hẹ́n wọ́n máa retí jọ́gbìn dàkẹ́ àwọn sátìmọ́ abẹ́lẹ́ pé wọ́n mọ̀ dọ́mọ aná ètò ọjà jùnú béèrè ni. àmọ́ sí yẹn ọjà abẹ wọ́n tún dà wọ́n kó sí ìtọ́ kura wọn kí ló burú pé lẹ́yìn ìgbà tí wọ́n já abẹ tí wọ́n tún dà wọ́n wọ́n á da kálukú lọ sílé rẹ̀ nínú ná mo rò wa kálukú ti já abẹ wọ́n tún kó wọn jọ inú rẹ̀ lẹ́tù wà báyìí o ọ̀yà sáfù ẹ̀ ń sọ báyìí inú rẹ̀ wọ́n gbàdé inú rẹ̀ so kí ni tó ètò jà àwọn béèrè ètò pé ọlọ́run dákun má jẹ́ awọ́nà ọlọ́run má jẹ́ ká wọ́nà o ọmọ àlìjáná ni kọ́ lọ́n ó ṣe wa o ọlọ́run kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa nù sáré wa kó ṣàánú wa jọ gbẹ̀dẹ̀ alqiyam subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu